ti dájú gbangba-gbàǹgbà pé ẹ̀kọ́ yóò ṣojú múmu lórílẹ̀‐èdè nàíjíríà mínísítà fún olú ìlú orílẹ̀-èdè yìí ìyẹn Nyesom Wike ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lánàá òde yìí ó ní gbogbo hílàhílo àti ìdojúkọ tí orílẹ̀-èdè yìí ń kojú lásìkò yìí yóò jẹ́ rodò lọ́mumi láìpẹ́ Wike sọ̀rọ̀ yìí nígbà tó ń gba àlejò ìránṣẹ́ Ọlọ́run láti inú ìjẹ́ Methodist ìyẹn Oliver Abba ní ìlú Àbújá lánàá òde yìí ó ní òun nígbàgbọ́ pé nínú òkùnkùn birimùbirimù mímu hàn tó sì jẹ́ wípé kò sí ìṣiyèméjì ìṣẹ́gun yóò jẹ́ tiwa. Wike dúpẹ́ lọ́wọ́ ìjọ náà fún àdúrà wọn ní gbogbo ìgbà fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí àti ààrẹ Tinubu fúnra rẹ̀ láti ṣe àṣeyọrí nínú iṣẹ́ tó gbé lọ́wọ́. Ó yànnàná ẹ̀ síwájú sí pé kò sí ẹnikẹ́ni tó lè ṣe àṣeyọrí kan láìsí ìrànlọ́wọ́ Ọlọ́run léyìí tó ní gbogbo adarí gbọ́dọ̀ mọ̀ kí wọ́n sì ní i lọ́kàn. Ó ní àdúrà ní kọ́kọ́rọ́ fún àṣeyọrí tó yè kooro fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè. Ẹ̀ka ìròyìn síwájú sí i láti látinú ìwé ìròyìn The Matrix nípa dídarapọ̀ lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí, èmi Ẹniọlá Sálíù ni mo kà á fún yín látinú ìwé ìròyìn The Matrix. Ẹ ṣeun.